Ah, a tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ ọlọ́run ẹni tó jẹ́ kí a dá ọjọ́ lónìí náà tọjọ́ pé àti ìgbà tí ìgbà sì kò eh, ojú ní mí gẹ́gẹ́ bí mo ti ń sọ fún gbogbo ẹ̀yin èèyàn wa ní òdodo tí ẹ ti máa ń fi ojú ayọ̀ wò wá wípé òdú ni mí èmi kì í ṣe àìmọ̀ fún olóko kì í ṣe ti ìgbéraga o ohun tí ènìyàn bá jẹ òun ló jẹ kí ènìyàn kó fi ẹnu rẹ̀ sọ jáde àwa kì ṣe màdàrú ní iléeṣẹ́ tiwa el adone spiritual store àwa a kì í ṣe màdàrú rárá ní el adone spiritual shop ohun tó bá rán wa tó bá ní ìgbàgbọ́ nínú ẹ̀ ó máa ṣiṣẹ́ fún ẹ lọ gbàgbé ẹ̀ ṣe mo máa ń tẹnu mọ́ jọ tó o bá ti ní ìgbàgbọ́ nínú ohun tí o rán wa àbí bóyá o ò ní ìgbàgbọ́ nínú wa má fi owó rẹ ránṣẹ́ sí wa títa bá ṣe tọ́ta sẹ́ǹdì ẹ̀ sí ẹ̀gan kò ní ṣiṣẹ́ nítorí ẹ̀ mo ṣe máa ń fi ojoojúmọ́ sọ wípé ìṣe ọwọ́ mi ó tó mi ó tó mi jẹ ẹ ṣé gan ni ìdodo ibikíbi tí ẹ ti wò wá ìyẹn náà kì í ṣe ti ìgbéraga o ṣùgbọ́n ohun tí a mọ̀ tó dá wa lójú òun ni à ń ṣe ọlọ́run dẹ̀ ni ó fi rán èmi lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni baba confam jp gbogbo èèyàn ló mọ̀ wá lórúkọ jésù a ò wá ní dẹni ẹ̀yìn a ò sì ní dẹni yẹ̀yẹ́ níwájú gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ wá mo ti sọ lẹ́ẹ̀kan bí mo tó máa gbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí wípé a ò fẹ́ da dodo àwọn pródọ̀tì wa pọ̀ lónìí a fẹ́ sọ lẹ́yọ kọ̀ọ̀kan débi wípé a sì lè yé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ́tí gbọ́ wa mo máa sọ nípa kòkòrò inú ẹ̀jẹ̀ nínú fídíò yìí kòkòrò inú ẹ̀jẹ̀ bí kòkòrò bá wà nínú ẹ̀jẹ̀ ènìyàn ó ṣeé ṣe kó máa rí wípé nǹkan kan ń rìn ní dodo ara òun gẹ́gẹ́ bí aràn ó lè wá síbi ẹsẹ̀ ó lè wá síbi ojú ó lè wá sí ẹ̀yìn ọ̀nà méjì ni ọ̀rọ̀ kòkòrò inú ẹ̀jẹ̀ yìí máa ń gbà ṣiṣẹ́ ìdídà kò jẹ́ wípé àwọn àgbàlagbà tá à ń pè ní àwọn ayé ni wọ́n fi kan ènìyàn àbí òdèdè bóyá ní àárín ìrìn àjò pé ibi tó ń tọ̀ sí ibi tó jókòó sí àwọn nǹkan kan that is infection ó lè jẹ́ kí nǹkan tí ó wà tó à ń pè ní kòkòrò inú ẹ̀jẹ̀ kó develop nínú ẹ̀jẹ̀ ènìyàn ọ̀nà méjì tí ó lè gba lè ṣẹlẹ̀ nìyẹn bí ènìyàn bá ní kòkòrò nínú ẹ̀jẹ̀ oríṣiríṣi nǹkan ni ó máa ṣẹlẹ̀ sí ní gbogbo ara oríṣiríṣi nǹkan kòkòrò máa rìn lára ẹ kò sì ní ní àlàáfíà Mm, a ní egbòogi tó ṣiṣẹ́ gidigidi gan fún kòkòrò tó wà nínú ẹ̀jẹ̀ tí ó sì ń pa á sì neutralize ẹ̀jẹ̀ yìí ẹ̀ á ní egbòogi tó ń ṣiṣẹ́ fún kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀dà rẹ̀ kíákíá má ṣe rẹ̀ léṣe. ohun tí a mọ̀ òun ni a mú wá ohun tí ó sì ń ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí a ti fi ránṣẹ́ sí yálà ní nàìjíríà tá a ni àbí ní òkè òkun ohun tó ń ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí a ti fi ránṣẹ́ sí ni òun ni kòkòrò inú ẹ̀jẹ̀ ìkejì rẹ̀ òun ni iná ọ̀run iná ọ̀run tí iná ọ̀run tí ó bá ń bá ènìyàn jà ha gbogbo àgọ́ ara gbogbo ara ẹ̀ báyìí ló máa ní bíi kòkòrò a sì tó bá rìn nínú oòrùn a sì máa ta bó bá wà nínú òtútù ara ẹ̀ ò ní gbádùn ẹ̀ á ní oògùn inọrun oògùn inọrun bí inọrun bá sì bá ènìyàn jà ó máa ń fa ojú ṣíṣú bẹ́ẹ̀ náà ni kòkòrò inú ẹ̀jẹ̀ bí ó bá sì ń bá ènìyàn jà òun náà máa ń fa ojú ṣíṣú bí iná ọ̀run bá ń bá ènìyàn jà a máa fa ojú ṣíṣú a sì máa jẹ́ kí nígbà míì iná ọ̀run lè líìdì sí somidẹ̀jẹ̀ wàá kọ̀ ní pé ọ ní ò ní ẹ̀jẹ̀ lára somi dẹ̀jẹ̀ iná run òun ni ó gbà mí òun máa ń lìdì sí ohun tí wọ́n ń pè ní somi dẹ̀jẹ̀ nínú àgọ́ ara wa ìkẹta tí mo tún fẹ́ a ní oògùn iná ọ̀run tó dájú ìwọ ni kó order when you order you will get it we will send it to you anywhere you are through DHL. DHL has been on it has been able to connect us to the world a ní oògùn ìsétọ̀ èyí tí wọ́n pè ní prostrate ogun ìsétọ̀ tí ó dá wa lójú pé tó o bá lò ó ìwọ gan wàá mọ̀ wípé wàá <laughs> mọ̀ wípé ohun tó wà lára ẹ tó o ti lérò pé o fẹ́ kú tẹ́lẹ̀ wàá rí i pé ààyè ló wà wàá rí pé o ní èémí nínú a ní oògùn ìsétọ̀ tó ṣiṣẹ́ tó ń pè ní prostrate ogun ìsétọ̀ wà wọ́n nìyí ẹ bu ẹ nìyí edogi ni edogi edogi ni egbògi it is a pure herb egbògi ni tó o máa lò tí nǹkan tó ń pè ní ìṣètọ̀ tí o ò lè fi rí mọ́ tí nọ́run nìyí egbògi náà ni egbògi nọ́run òun náà ni tẹ ìwọ tètè ọ̀dà fún àwọn egbògi yìí ojú ò ní tì wá bí ìṣètọ̀ bó bá wà ní ara ènìyàn ó ṣeé ṣe kí o lọ bẹ̀rẹ̀ sí kọ wíìlì rẹ o bí ènìyàn bá ti rí ìṣètọ́ pé ó ń ṣe òun ó ṣeé ṣe kí wọ́n advice yẹ pé kó lọ kọ wíìlì rẹ nítorí pé ikú tó ń yára pani òun ni ìṣètọ́ tí ẹ̀yin eléyìnbó mọ̀ pé prostrate ni wọ́n ń pè ojú òní tiwa ṣùgbọ́n ọlọ́run ti fún àwa ní orí ọ̀fẹ́ a ti dá rìsáàsì débi wípé ohun tí ó lè takú posture tẹ́yìn pè ní ìsìtọ́ ẹ̀ ni amọ̀pátá ẹ̀ ṣe gidigidi gan èyí tí ó máa gbẹ̀yìn ẹ̀ òun ni àtọ̀sí àtọ̀sí ẹlẹ́jẹ̀ àtọ̀sí ọlọ́yún ẹ̀ dodo ẹ̀ ló wà tó o bá ti rí i pé o rí i pé o máa tọ̀ o máa look difficult gbogbo ibi tí ọ̀rọ̀ ìsétọ̀ náà ti ń bẹ̀rẹ̀ nìyẹn àbí o tọ̀ o ń tọ̀ ẹ̀jẹ̀ àbí o tọ̀ o ń tọ̀ ọyún tètè kíákíá tètè kíákíá kó o tètè pè wá àtọ̀sí ti wà lára ènìyàn àtọ̀sí ẹlẹ́gbẹ̀ẹ́ oríṣiríṣi ló wà ṣùgbọ́n tó o bá ti pè wá tó o ti sọ bó ṣe ń ṣe fún ẹ tó o ti sọ bó ṣe ń ṣe é fún wa àwa ti mọ ohun tó ń ṣe é a sì sọ irú ohun tó jẹ kó o lò bí olúwa bá fún ẹ ní agbára tó o sì lè họ́dà ẹ̀ wàá rí wípé you will have life in you listen to me kò sí ohun tó ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé tí kò ní solution àfi ìwọ tó ń dọ́ wa yìí tí o ò bá fẹ́ sáré sí solution rẹ̀ egbògi ó wà tó sì ń ṣiṣẹ́ ọlọ́run ló fún wa ní agbára lórí ewé àti èdò táwa sì jókòó ta wò ó pé tá a bá mú yìí pọ̀ tá a mú yìí pọ̀ ẹ ó ṣeé ṣe kí ó jẹ́ yìí àṣẹwámúpọ̀ náà ó padà jẹ́ bẹ́ẹ̀ ni a ṣe pè ní orúkọ ojú òní tí yìí tètè kó ọ̀dà tiẹ̀ kíákíá a ti sọ nínú fọ́nrán yìí nípa ọ̀rọ̀ kòkòrò inú ẹ̀jẹ̀ nípa iná ìsétọ̀ àti àtọ̀sí ẹ o fẹ́ pè mí ni pè mí lórí nọ́mbà yìí zero eight zero two two zero four zero nine five zero o lè workshop mi náà lórí nọ́mbà yìí o lè send message sí mi o lè send voice sí mi tá a bá ti gbọ́ a máa pè ọ́ padà a máa reply message yẹ i mean take èmi kì í pè èèyàn mo bàjẹ́ lórí ìyẹn ṣùgbọ́n àwa máa send message yẹn pé a ti rí ohun tó send sí wa ojú kò ní tì wá má jáfara tó o bá ti notice pé nǹkan ń ṣe é nínú àgọ́ ara kó tó lọ lọ di pé kinní yẹn wọ́ọ̀sì tí kò sọ́nà tó ọ̀nà àbáyọ fún mọ́ tètè fi egbògi l adonis spiritual store kó tètè fi kékeré ni kó fi attack yẹ egbògi wa ó ń ṣiṣẹ́ pátápátá ni o tó o bá ti lè lò ó máa ń ṣiṣẹ́ tiẹ̀ pátápátá ni kò ń rí tèmi ẹ̀ sínú ara mọ́ ẹ̀ ṣe gan ni lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni baba confam jp tètè pè wá kó o lè order product yẹ zero eight zero two two zero four zero nine five zero god bless you.